اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد بعد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يقول الله تعالى في كتابه العظيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين إخوة الإيمان وبهذه الآية نلاحظ ما هو الأمانة في تلقي العلم وتبليغه وأن لا بد لكل طالب العلم تعرف أو تعلم مفهوم الأمانة وأن وأن الزيادة أو النقصان في نقل الخبر عمدا كثرا وعلى إثم عظيم عند الله تعالى وعلى كل طالب العلم أن يتخذ تحري الصدق والأمانة سلوكا يوميا في تلقي الأقمار ونقلها وإن شاء الله تعالى في خطبة اليوم سنحاول أن نبين ما هو أهمية وتفرد في تحري مثل العلم والأمانة وما لا يترتب عن عدم توفر هذا الخلق العظيم أي التثبت في نقل العلم وتبليغه في مجال العلم وغيره نسأل الله السلامة ọpẹ́ ní fún ọlọ́mọ ọba ìkẹ́ ọlá ọba anú ọba ìkẹ́ ọba ìbẹ̀ lọ́sà níbi pẹ̀lú ẹ̀yẹ láti jẹ́ mùsùlùmí tí kò ṣe wá ní nǹkan bí ó ti kọ́kọ́ dá léèyàn wa dáadáa àwòrán tó wu ọlọ́run ló fi kájú kúyà nínú ọlẹ̀ nínú ìyá rẹ̀ ọlọ́run tí ó yà wá ní àkúyà adúpẹ́ bọ́lọ̀ ó ní wá jẹ́ ká jẹ́ èèyàn àwọn tọ́lọ́wọ́ bá gbé àmánà lé lọ́wọ́ nínú àwọn àmánà yìí méjì ń ti járólé lórí ilẹ̀ ọlọ́wọ́n bá tó wá ṣàwọlé lórí ilẹ̀ àtìlẹ̀kọ́dé kàrọ́bùnà bá ní ààdà àwọn ọmọ ádámà àti ṣàpánlé fún wọn pẹ̀lú pé àwọn ni wọ́n jẹ́ olórí lórí ilẹ̀ àwọn ni ń darí àwọn ni ń pàṣẹ ẹ̀dẹ̀ báláṣẹ̀ tó bá lọ òmí òtúbọ́ sáàyè yẹn òun ni ti ìgbé àwọn lórí ilẹ̀ látàrí babaláwa ádámà àlẹ́yìn sàlámù débi tó dé títí síbi ìgbẹ̀yìn gbà ìkéjì ní ti làákà ìtọ́lọ́wọ́ bá jẹ ogún wa inú gẹ́bí àfáwà alìbùn àti tọ́lì ṣe sàlàyé ìtumà rẹ̀ àmọ́rẹ̀ ẹnu sọ́rọ̀tún àṣìláàbù lọ́wọ́ parí ẹ̀ iná àrọ́bìnrin àmọ́rẹ̀ àrẹ̀ sàmàwàtí wà láàrùn wà jìbáàrì فعبين أن يحملنها واشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ọ̀bí tẹ̀sírí mú ní ìtumọ̀ àmọ́nà láàyè yìí ni àdáàfi olàákàyè dípọ́lọ̀ sọ ipé ti àbíbà lọ́pùn ìmọ̀nàfikínà wà ìmọ̀nàfikọ́ wà ní mọ̀ṣìrìkínà wà mọ̀ṣìrìká wà yà túnbà lọ́pùn àyẹ́mọ̀kìnínà wà pẹ̀lú àwọn ọ̀ṣẹ́ ọlọ́kùnrin àti lóbìnrin tó kó kéfèrí lọ́kùnrin àti lóbìnrin sínú kọ́lọ̀ lè jẹ wọn níyà ó sì gba ìrònú píwàdà onígbàgbọ́ òjìlú lọ́dún àti lóbìnrin kí ni in tó ń pa ẹ̀ṣẹ̀ òun náà ní tọ́lọ̀ ju fún wa láti ma ọwọ́ ọ̀tọ̀ yàtọ̀ sósì lọ́wọ́lọ́ fa alhamaha fujuraha wa taqwaha ìlìhàmù ìmà ìfúramà ìfíńjà burú ọlọ́ọ̀lọ́ jẹ́ kàmù ìdí ń jẹ́ bẹ̀rù ọlọ́run àti páyà rẹ̀ ọlọ́run bá ló jẹ́ kàmù ṣùgbọ́n fún wa láàyè ìhàdẹ́ìnà ìsàbílà ìmà ṣàkíràn wà ìmà kàfù rẹ̀ ó wá fún wa nígbà láàyè láti fọ́rọ̀ ara wa ṣàìṣàí tó bá wù ń bẹ̀ tó bá jọ́ amaghị yìí pé ka tí kálukú bá wá ṣàlẹ́ṣà tó mú fúnra ara rẹ̀ lọ́lọ́run ọgbọ́ òfìdá alẹ́jọ́ wájú ìdákàlùkìyà àmọ́ gbogbo tẹ́ bá bẹ́ rí ṣe ní ọ̀tún àbílótí kò sí ọ̀kan ṣoṣo tí ó bọ̀ sí wà náà kàṣà tó pé tẹ́ẹ̀fẹ́ ṣe yẹn Allahu khalaqakum wa ma ta'malun ẹ̀yìn àti bẹ́ẹ̀ ṣe gangan ọlọ́run ló dá gbogbo ẹ̀pà pàtàkì wa kullu shay'in biyadillah gbogbo nǹkan ọwọ́ ọlọ́run ọba ló wà torí náà ọlọ́run ọba tó jẹ́ kó ṣe é ṣe fáwà láti wá kí jímọ̀ tòní àtọ́lọ́run ọba lè tẹ ọlá kó mọ́dá jímọ̀ náà lù aláyọ̀ kó gbà ní ìbáadà fún wa kèfèrí ọlọ́run mọ́jà fi wọn mú gbèlè nípa ti ẹ̀jẹ́ ìbáadà kèfèrí lọ́wọ́ fún ṣàánú wa mo jẹ́ ìjọ kò wá sí ẹni kan tí ìjọ fi tán sí ní tòkútò ẹ̀yọ́ tí ọlọ́pù tààlà ọ̀rá tí ó fi ní jíjì ilé mẹ́ta mo jẹ́ ìjọ pẹ̀lú àwọn aráàlẹ́ rẹ̀ tí wọ́n máa já oṣù àbá rẹ̀ tẹ́bà nígbà fún kárí gbogbo mùsùlùmí àgbàlá ìpapá ẹ̀yìn olùfẹ́kí sí alápàálẹ́ ẹ̀yìn onígbàgbọ́ òdodo ó yẹ ká mọ̀ gbangba-gbangba pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ mímọ̀ ní tàbí ní al'amẹ́nàtú fi tàbákìlì ìrìnlẹ̀ wàtàbílìkì àmánà tí ń bẹ níbi kákẹ́kọ̀ọ́ àti ẹ̀kọ́ bá kọ́ ìmúdé ìlú àwọn èèyàn ṣe ọlọ́wọ́ bá ìṣọ́lá sọ nínú ṣúrọ́tọ́lá áfíríkì والعصر إن الإنسان لفي خطر إلى الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ọlọ́run fi àsìkò búra dájúdájú ọmọ ènìyàn yóò máa bẹ nínú òkú ìlẹ̀lẹ̀dí na ààrùn àyàfi àwọn jẹ́ gbàgbọ́ lórí wọ́n sọ́ọ̀lẹ́ ha wọ́n ṣe dáadáa wàtàwàtọ̀ bil haqq wọ́n ń gbára wọn níyànjú òdodo wàtàwàtọ̀ bis sabr wọ́n tó wọ́n gbára wọn níyànjú ìṣe sùúrù lórí ìnira tó bá wáyé látara pa ń pèpè síbi òdodo ó nà án bá tó wá sọ pé alladhina amanu dúnà bí ma'na alladhina alimu nígbàtọ́lọ́ ní àyàfi àwọn onígbàgbọ́ òdodo ni ó là àwọn àfáà nítumọ̀ rẹ̀ láwọn onímọ̀ torí pé tẹ́yàn bá já láìmọ̀ kan kò lè là nínú aburú ṣẹ̀pínú sọ́ọ̀tọ̀ azáptaka ọlọ́run bá sọ yí pé wàhámẹ́lá alìyìnsàn ọmọ èèyàn gba àmọ́nà iná òká na bọ̀lúmẹ̀ jàmùnà ọmọ èèyàn jẹ́ alábòsí ó sì jẹ́ aláìmọ̀ kan alábòsí nígbà tó bá kojú lẹ̀ṣẹ̀ lọ́run lórí tó ti mọ̀ tẹ́lẹ̀ aláìmọ̀ kan nígbà tó jẹ́ pé àìmọ̀ kan ló fi ṣe ìtúṣe nítorí náà ọmọ ẹ láti lè là kúrò nínú òkú tọ́lọ́wọ́ bá ń sọ òkú káàtà mímọ̀ alàlẹ̀ akọ̀lẹ̀ ó kéré jù ìmọ̀ tó ní ṣe pẹ̀lú tó fi jọ́sìn fọ́lọ́wọ́ bá rẹ̀ tó fi jẹ́ sí jẹ́sìn fọ́lọ́ nínú rẹ̀ ní kùránì kíké èèyàn ní kírùn àti

mọ́sù jésù àmà ọ̀nà náà bá sọ hmm? bàbá sọ pé àádọ́nà ló kọ lànàbì lẹ́nu wọn lọ́hùn pé kí ní sọ yìí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ ọlọ́tún wá ròyìn mọ̀láíkà kọ́ orí ahán ànábì ní gbogbo àwọn sọ̀hábà tí wá ń kọ kìí ṣe àwọn mọ̀lẹ́kà ní ọ̀hún ó dájọ́ tí mọ̀lẹ́kà Jibril wá ló fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwòrán èèyàn ló gbé wá àwọn sàádé ò mọ̀ sí mọ̀lẹ́kà ìgbà tí Jibril lọ tán ni ànábì béèrè lọ́wọ́ Umar ya Umar astadiri manisaim rẹ Umar jó ọmọ oníbèèrè Umar ní alkọ̀dí Allah ta'ala ni Allah wa rasuluhu a'lam

àdábì wá dáhùn rẹ̀ ohun tí ó jẹ́ ẹ̀sìn gangan látòkè délẹ̀ ló sàlàyé ń bẹ̀ èèyàn ní ṣeṣẹ́ rí wàláyé àbí ìgbìyàn kó mọ́ lọ́dún kan lórí ẹ̀ tó wá jẹ́ ibi tó ti níjókòó ó kéré tó dẹ́kọ́ ọ̀rọ̀ sàlọ́wà kan gbogbo wà ó yẹ kó mọ̀ yìí pé àlékún tàbí tàbílẹ̀ pè ní àfikún tàbí àdínkù tàbílẹ̀ pè ní àyọkúrò níbi gbígba ìmọ̀ àti kí fún àwọn èèyàn ní mọ̀ bẹ́ẹ̀yàn bẹ́ẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ irọ́ ni wọ́n ń pè ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ yìí sí ní kò síbi tí ó gbé èèyàn lọ jù náà lọ́lọ́pàá ṣe wá lọ́pàá náà orí àmẹ́lúwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ pé man kadaba alayya ẹni tó bá parọ́ mọ́ mi tó máa mọ̀ fojú ilẹ̀ parọ́ mọ́ mi báyìí fọ́lì yẹtàbáwà maq'adahu minan mọ́ من قال عني حديثا يرى وفي رواية يرى أنه كذب فهو أول كاذبين أو كما قال أنا به ẹnikẹ́ni tó bá sọ ọ̀rọ̀ kan nípa tó rí lọ́rọ̀ ẹ tàbí ti rí ọ̀rọ̀ pé rọ́ ní òun rárá rẹ̀ àkọ́kọ́ àwọn òkú méjèèjì òun fúnra ẹni gbérọ́ lọ́rọ̀ yóò ṣùgbọ́n torí ìfẹ́ ẹnu kan tó ń fẹ́ lò ó sọ bẹ́ẹ̀ ìkéjì òun fúnra ò mọ̀ pé rọ́ni ṣùgbọ́n wọ́n ti rí pé rọ́ni àwọn owó lórí àwọn onímọ̀ ìyẹn ló fi fà á tó yẹ pé èèyàn dédé tẹnu bọ ọ̀rọ̀ ìmọ̀ àbí kó kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ kí làwọn onímọ̀ sọ nípa ìmọ̀ yẹn ṣáájú kó tó máa gbé e sétígbọ́ àwọn èèyàn kó mọ́ bà lọ kó sínú ọ̀rọ̀ àmẹ́bì yẹn torí yíò yẹn ni àwọn onímímà ní ayé Khalifa al-Mahdi wọ́n mú arákùnrin kan tó hun hadith nínú àwọn kàtàà fún àwọn òkúrọ́ hadith wo lóhun hadith tó hun náà ni pé la nabiyya ba'di ṣẹ̀fẹ́bá nàbí sọ ní pé kò sí ànábì kankan lẹ́yìn ní àbí ó wá lọ fi kún pé ya an yasha la nabiyya ba'di illa an yasha Allah kò ní sánàbí mí lẹ́yìn mímọ́ àti tó bá wu ọlọ́run àti bọ́lọ́run fẹ́ nígbà ní ọgọ́rin àgbèlébù ni túnmẹ̀ wọn ó kú sórí ẹ̀ tó jẹ́ kí n sọ̀rọ̀ ẹni argument yẹ ní fanfa kan tàbí tẹ́ bá fi fẹ́ sí tí ẹ bá fẹ́ borọ́ mọ́lẹ̀ gbogbo nǹkan ní ọ̀sọ̀ ní ìkàtà àti lọ́sọ̀rọ̀ ó ti pẹ́ ẹjọ́ mẹ́ta ìmú tí wọ́n rí lẹ́nu lọ́lọ́ ìtàṣọ ipé ọlọ́ọ̀ni a rẹ̀ ní pé wọn ò fà

ó wá ń rẹ́rìn wọ́n á bèèrè lọ́wọ́ rẹ̀ pé ṣe tó fi ń rẹ́rìn ó ní tó ń pa lẹ́rìn ni pé ń pé òun parọ́ òun ti gbé kalẹ̀ tí dín ní ẹgbẹ̀rún márùn-ún tí iye rẹ̀ tó sọ ẹgbẹ̀ nínú àdí pé tó jẹ́ òun ti pè nírọ̀ èyí tó jẹ́ rọ̀ pè òun ti dàrú ẹyọ̀kan lẹ́rí àìmọ́ tó ti dàrú tó ti fọ́n fáwọn yóò sì sọnù látàrẹ àwọn mùsùlùmí jọ́nà wá dá lóhùn pé àwọn náà wá rẹ́rìn kí ló ń pa àwọn lẹ́rìn ni pé èyí tí wọ́n rò tó ti dàrú yẹn jahabida mínẹ́lẹ́ ulama àwọn àfáà ògúnná gbóògbò tí àbùkọ̀rí ní àwọn tó kọ ní ẹ̀kọ́ oní ìmáàmù Ibn Mubarak mọ̀ tó wà láàrin wa ṣórí gbogbo àwọn àdí tó purọ́ tó dàrú yẹn yóò yọ síta lẹ́yọ kọ̀ọ̀kan yóò bá wa jọ ta oòrùn ló ṣokùnfà àtàfàbùt fi ríwáyà àtàfàbùtù ìfi ẹsẹ̀ ọ̀rọ̀ múlẹ̀

tó ti gbéyàn wọ lọ́dọ̀ ọlọ́ọ̀bá torí náà tẹ́yìn ò bá ní tẹ́yìn ò bá ti mọ̀ èyàn ò gbọ́dọ̀ sọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ gbọ́dọ̀ mọ̀ yí pé dídún ní nímọ̀ àti títẹpẹlẹ mọ́ òdodo níbi lójoojúmọ́ níbi gbígba ọ̀rọ̀ ìmọ̀ àti sísàlàyé ìmọ̀ ó ti dàmọ́ náà fóògùn lọ́dọ̀ ọlọ́run ọba

àfá àwà yìí àbúlá ìbúnlẹ̀ mọ̀sánúdì ní ẹni kààrùn tó gba islam lọ́wọ́ àmẹ́bíwà Muhammad sọ́lọ́mà àyọ̀sán bí àfá àwà rìjáàlù haúlà rọ̀súlù ṣe ṣàlàyé lábátí sọ pé ta ló ní máa ìtumọ̀ kùránì jùlọ àbúlá ìbúnlẹ̀ mọ̀sánúdì gangan ni àti kíkà àti túnmọ̀ rẹ̀ pẹ̀lú àlàyé ìbúnlẹ̀ mọ̀sánúdì ló mọ̀ jù torí nípa kíkẹ́ ànábì ní من يريد أن يقرأ القرآن غضا كما نزل فليقرأ بقراءة النوم العبد ẹni bá fẹ́ ké kùránì bọ́lọ̀ ń jẹ́ sọ́kàlẹ̀ fún wa náàbì gangan òkú lọ máa ké bá bá ìgbìmọ̀ tí ó ti ṣe ń ké nípa ti túnmà náà bákan náà òun náà sọ́rọ̀ ṣùgbọ́n torí àbìyàn abẹ́gbìmọ̀ sùdù ní samiri tó Rasulullahi sallallahu alaihi wa nàbọ̀rọ̀lọ́rùn rọ́hàn ọlọ́run ọba kó bá ní tutù ojú ẹnìkan sámi àmìnà ṣe àkó gbọ́ kankan lọ́dọ̀ wa fàbàlágọ́rù kàmà sàmì àrùn bó ṣe gbọ́ gẹ́lẹ̀ tàbí bó ṣe gbọ́ gangan náà ló sọ fáwọn èèyàn kò fi kún kò yọ kúò fàrúgbà mùbálígín fàúwà àwọ̀ á mínà sáàmì torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tàbí ṣeéṣe nígbà míì rúgbà a máa ṣeéṣe kó jẹ́ pé ẹni tí wọ́n sọ ọ̀rọ̀ fún gan ó gbọ́yé ju ẹni tó ṣe kíni tó wá sọ̀rọ̀ yẹn lọ ìlọ́pàá tó jẹ́ pé bẹ́yàn bá lọ mú ọ̀rọ̀ ìmọ̀dé tí gbọ́ àwọn èèyàn àwọn èèyàn ò fún nítumọ̀ tó pọ̀ in tó sì mú fún wọn yẹn ó ti fi kún tàbí ó ti yọ kúrò in tí ó wà gbọ́yé tí wọ́n máa lò nígbésí ayé wọn yóò máa lọ́ẹ̀pẹ́ tẹ́yẹ̀ bá sì ọ̀rọ̀ sọ jẹ́ nínú pé wà ó léwu àyàfi pé tètè ṣàtúnṣe rẹ̀ àtúnṣe ohun ilé mọ́ ilé gbọ́ àtúnṣe ohun tó ló jẹ́ pé gbọ́dọ̀ fìdí ọ̀rọ̀ múlẹ̀ kó tó di pé ni o kó tó di pé ó sọ nítorí náà ìlànàbíwa Muhammad ọ̀rọ̀ tó sọ ìpé gẹ́gẹ́ tàbí ṣe ló ṣe ń gbé sí fígbọ́ àwọn èèyàn irú ẹni bẹ́ẹ̀ ìtútù ojú ó máa bẹ̀ fún tánà bí sọ fún wa nìyẹn sallallahu alaihi wa alihi wa sallam àdíìsì yìí fi rinlẹ̀ ìmá ṣàlàyé ìmọ̀ bó ṣe rí láì ní ṣojú ṣáájú láì ní figbákanbọ̀kan nínú láì sì nílò fẹ́ẹ̀nú bó ti wulẹ̀ kó kéré máa torí kí àmẹ́bì ní nígbà tó fẹ́ mú ọ̀rọ̀ yẹn wá fàbálàgọ̀hù ó mú sí dédé gbà àwọn èèyàn ká mọ́ sàmì àrùn gẹ́gẹ́ bó ṣe gbọ́ gangan kò fi kún kò sì yọ kúrò alákọ̀ọ́kọ́ mọ́ ní wípé ọlọ́run ọba àlékẹ́ ọlá gangan fúnrara rẹ̀ ń ṣọ́ wa fi sírì wàlẹ̀ ní kọ̀kọ̀ ní àbí ní gbangba torí gbẹ́gbà tí wọ́n lọ ń sọ ọ̀rọ̀ yẹn tánàbí wà mẹ́rin ọ̀rọ̀ tánàbí ti sọ yìí ọ̀rọ̀ tí Imam Ṣàfí sọ nígbà tí wọ́n ń sọ báwọn èèyàn pé Imam Ṣàfí sọ báyìí jẹ́ Imam Ṣàfí wà mẹ́ kò sí mẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba àlekì ọlá ó wà mẹ́ ó sì gbọ́ nígbà tánà tí ń sọ ó mọ̀ ní tó sọ nígbà táwọn àìmọ̀ yẹn ń sọ ó tún wá wà ń bẹ̀ ó tún ń gbọ́ nígbà tó tún sọ fáwọn èèyàn bó bá ti wá fi kún òfikún

tẹ́ bá ṣí ò lè ká gbogbo tí kú ní fún aláwọ̀ àádọ́ aláwọ̀ sàmọ́dì lámúyẹ̀ lílì wà lámúyẹ̀ lájí wàlẹ́yàkúlà kúfù wa àádọ́ mọ́tò káàkiri ó wá ní a ah, pé táwọn èèyàn ń ká ìbí náà fẹ́ mọ̀ kí nìdí tó fi fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ ká bánà bí sí ká tó dé fi gbọ́ àwọn àfáà títí tí wọ́n fi mú bẹ́ẹ̀ni wa Masha Allah àwọn tẹ́ ń ká lọ́dọ̀ mi ní kàkùkà mo fẹ́ káwọn náà mọ̀ ká Eh, ìdí tí mo fi fẹ́ kí wọ́n bèèrè kí ló ah ní àná níbi ìkómọ wọ́n ṣe ládùúgbò wa mo wà mẹ́ àfà tó wá ìkómọ yẹn ní fàtà àlàyé tẹ́ bá rí iye owó tó pa tẹ́ bá rí owó tó pa nígbà tí ń ṣèkómọ in fact wọ́n kàn ru owó yẹn sínú polybag ni polybag méjì ló fi ru owó délé láti ilé ké oúnjọ́ tó bá lọ bí ìkómọ tí wọ́n náwó fún ṣé kò ní wádìí sí rọ́jọ́ ìsọpá nẹ́bí ní ẹmọ náwó fáwọn àfáà níbi ìkómọ yóò gbé jáde torí ìdí tó fi lọ ké òyìn lówó yẹn ló ń lé kiri àbí bóyá rán àfáà yẹn àgbò wọ́n máa ń sọ àgbò mọ́lẹ̀ wájú lé wọn lẹ́kùnlẹ̀ àgbò adìyà àkùkọ gbogbo ẹ̀ gàgàrà tí ló fi lọ lé ké ó ní lọ béèrè lọ́wọ́ rẹ̀ kó kàn béèrè kẹjọ àfáà tẹ́yẹn bá kírun kákà mẹ́rin èèyàn wá kí mẹ́ta èèyàn gbàgbé bò ní ah, ó ti dẹ́ṣẹ̀ ó fẹ́ràn nǹkan kó fi tọ́nà lọ́dọ̀ lọ tó ró ní ìdí tó fi lọ lé kí ó lẹ́rìn yẹn ẹ̀ lérí kókọ́ ọmọ kankan kí ó láyé kò lè jókòó torí pẹ́kọ́ jókòó kọ́ mọ́ ò ní yọ àgbò pẹ́pẹ́yẹ àtàwọn nǹkan ni ni òde torí pé àwọn tí wọ́n fẹ́ ṣòkú ìdédé ṣòkú wọ́n máa ti jókòó kalẹ̀ wọ́n ti dáwó wọ́n ti pa owó òkú lẹ̀ ẹ̀yìn ẹ̀wọ̀ àkàrà òkú ta ni ó jẹ àkàrà òkú tí ò ní mú mi sí àkàrà tó jù kúkù lórí ọgbà mẹ́jọ àyẹ́ mẹ́jẹ ká bá àyẹ́ tó torí rẹ̀ lọ lé kí ó yẹn ni ó máa ṣe tó bá sì jẹ́ pé tó wò ní pé ah, àfáà ìyá kọrẹ ti pọ̀jù mí ó sì ẹ̀rí pé tó bá ibi tí ò síjà yóò dájà yẹn láti sọ pé àfà náà àfàlàwà náà Ìdí ò sọ́lọ́jà bóyá ọ̀rọ̀ àfà kankan ní àfà ọ̀rọ̀ yẹn ò bẹ́ẹ̀ yóò sọ pé kò rí bẹ́ẹ̀ torí pé ìdí tó fi lọ kí o ní kó fẹ́ èèyàn mọ̀ pé ìmọ̀ wà ṣe gbogbogbò àdíjú wà dàrẹ́kì lórí ọ̀pọ̀ pé inú nálọ̀rọ̀ ọ̀fẹ́ náà padà jásù tàbí torí gbó fẹ́ máa fi gba dúkìá wá àwọn èèyàn fẹ́ máa fi jẹun tó ní àgbóǹtàn kó lọ mójú tó physics chemistry biology kó lọ di doctor àbí pharmacist àbí engineer tó government literature kankan tí ó lọ com ni ó ṣe àbí àkọ́ǹtì míì tí ó ṣe tí ó lọ máa fi jẹun mọ̀rùn-ún tí wà tàbí kó lọ máa ṣòwò kó sì lọ máa gbé ìlú ńlá àwọn Yorùbá ní ẹni tó bá fẹ́ lówó ńlá yóò máa gbé ìlú ńlá ṣùgbọ́n kìí tọ́rọ̀ bí tẹ́ó sọ́nà àmánà wà kọ́mọ bó ṣàánú wa lórí ìjọba àdìgbò ní mò ni pé ìmọ̀ tó bá lọ kọ́ ìmọ̀ tó jẹ́ ìmọ̀ ẹ̀sìn kódà nínú ìmọ̀ tí èṣe tẹ̀sìn gan àìkàrà ẹ̀kọ́ kéèyàn mọ́jà ìkẹ́kọ̀ọ́ tó dé nìkan gan wà á ti mọ̀ pé bọ́rọ̀ yẹn ṣe rí ló ti gbọ́dọ̀ mú wá ó lè rí tíṣà tó sọ pé 2 times 3 is 7 fọmọ láyé rí tí ìsì ni wọ́n pè tó bá ti sọ pé 7 tí wọ́n bá ti sọ ń já 2 in 3 places 2 plus 2 plus 2 2 lọ́nà mẹ́ta ní jẹ́ 2 times 3 kò ní ìjìyàn ibi kéwú náà ni wọ́n ti mọ̀ ẹ́sàlàyé ilẹ̀ Yorùbá ní ìdílé bọ́rọ̀ ti rí ìlú àpapún wọn lé nígbà tó ṣe báwọn aláìmọ̀ kan ló kó sòdì tí wọ́n wọ́n wájú bí onímọ̀ tí ó sì mọ̀ lórí

kó fún alágbọ̀ yí ọ̀rọ̀ rẹ̀ alhamdulillahi wa salatu wa salamu ala rasulillah muhammadu bin abdullahi wa ala alihi wa sahbihi ajma'in wa ba'du ẹyẹ olùtẹ́sí mi alápọ̀nlé nínú aburú tí ń bẹ níbi àìmọ́ ní àmọ́ náà ìmọ̀ fún gbogbo àwọn àfá àtàwọn tó ń kẹ́kọ̀ọ́ ní kíkó ìnira bá àwùjọ àwọn ìnira ń ju ìjà lọ kò sì sí ju èdè àìyedè lọ kò wá sí tó fa èdè àìyedè ju

ṣáájú kí islam ó tó dé òun àti àwọn ìran bánàbì tí ní ó lọ gba zakawa yẹn wọn ọ̀tá ni wọ́n ṣùgbọ́n ṣó ti yé nìsè ìgbà tí wọ́n ń lọ tó dọ́dọ̀ wọn àwọn yẹn ti di mùsùlùmí wọ́n wá rẹ́rìn pẹ̀lú ẹ̀ wọ́n ń yọ̀ mọ́ orùgbòdí ojú ọ̀nà nílọ ọgbọ́ àwọn ìyẹn jáde pé ó ń bọ̀ ní o àárín ọ̀nà ló ti gíní ló ti padà kí n tó mú wá arákùnrin yẹn nígbàtí ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam orúkọ rẹ̀ ní Banu gba zaka wá ń bẹ̀ ṣùgbọ́n wọn àtàwọn ní ìjà nígbà kíni ìgbàjà ìlíyà ọ̀tá ni wọ́n gbogbo díẹ̀ ọ̀tá ni wọ́n ìgbà tó dójú ọ̀nà èṣù bá gbé sí lẹ́mìí pé àwọn èèyàn jẹ́ fẹ́ wá pàdé òun ti jó tayọ̀ tẹ̀rín tẹ̀yẹ yìí ni bí ò ṣe dúó nù ló bá padà wa Muhammad

ẹ̀yìn bí ọ̀rẹ́ pa sàábẹ̀ mi ní àwọn òfẹ́ pa àwọn tó ń ṣe ìmọ̀ pó padà lójú ọ̀nà àwọn wọ́n rò wípé àìmọ́dé lu àwọn ṣékèṣe pé ìwà ànábì ti kọ lẹ́tà tí kó padà fóun bínú sáwọn ló jẹ́ káwọn ó tètè mọ́ ọ̀bọ̀ pé kó mọ́ lọ bínú sáwọn o zàká àwọn làwọn kó dé ànábì wá rò pé ah, lànábì tún ṣẹ̀ṣẹ̀ wá rán Khalid bónú lè wàlì Khalid bónú lè wàlì jagunjagun pé kó lọ lù kó lọ lọ gbọ́ ọgbọ́n ẹ̀wẹ́ kó fi lọ wù wọ́n bóyá mùsùlùmí ni wọ́n bóyá wọ́n ń ṣe Islam kó mọ́jẹ̀ pé rọ wọ́n tún wá pa òun wá lọ ọbẹ̀ ní alẹ́ nírọ̀lẹ́ wá ó gbọ́ tí wọ́n pè rún mọ́ gírígì nílùú ó tún gbọ́ tí wọ́n pè rún ìṣáì gbogbo wọ́n bẹ̀ ń ṣẹ̀sìn

ìmọ̀ fojú ẹ̀ẹ̀sẹ̀ lọ́n tó bá ti mú ìròyìn kan wá fún yín pàtàkì ìyánu ẹ ṣèwádìí ìròyìn yẹn kẹtọ́ fi ìròyìn yẹn ṣiṣẹ́ áńtù sí ibú kọ́ọ́mọ́ ti jàhà láti kẹ mọ́ bá fi àìmọ̀ ti yín nígbàtí ti fún yóò yẹn kẹ mọ́ lọ fi kó ìnira ṣùtá bá àwọn èèyàn míì pẹ̀lú àìmọ̀kan yíyàn fàtúsbìhú àlàmà fàájúm náà dìmí tẹ́ padà wá dẹni tí ń kábàámọ̀ lórí nǹkan tẹ́ ti ṣe nígbàtẹ́ bá rí pé àṣọ́rọ̀ ò rí bẹ́ẹ̀ tó tó ní àwọn mùsùlùmí gbogbo bàbá bá kiri pọ́rọ̀ fẹ́ lọ́jú àbójújú wọ́n ní wọ́n pé èèyàn máa dà á sọnù ní àìlò ọ̀rọ̀ òkèèrè bí ò bá dín kan ni ò bá ní yóò lé kan ọ̀rọ̀ òkèèrè bí ò bá lé kan yóò lé kan gbogbo wọ́n ní wọ́n pé kò sáàyè fún nínú ẹ̀sẹ̀ wa kí ìlú wa kọ́ọ̀lù ipa ní bùkátà sí ní gíní kí lẹ́ni ìyẹn sọ ṣe tó sọ ní ẹ̀jẹ́ ká fi ilẹ̀ wọ́n lẹ́ẹ̀ sọ báyìí mi ò sọ bẹ́ẹ̀ òyìnbó ni wọ́n pàmọ́ mi ò ta ló sọ bẹ́ẹ̀ ìdínà ọ̀fẹ́ bí ẹni tó ṣe pé àwa àti wọn bóyá àdúgbò wa àbílù wa àbíjọ wa jẹ́ àwọn ìjọ yẹn ó kó tiẹ̀ sí wà lẹ́yìn ibi àdúgbò wọn ó wá gbà àdúgbò lọ sóko ẹrù ń kó báwọn kan ṣe rí ni ó bá lọ sọ báwọn èèyàn wa yóò kúfẹ́ rí ọ̀dọ̀ àwọn ọ̀tá wa ti lọ darapọ̀ mọ́ wọn kódà ó tún rí ṣùbọ̀ wọ́n tún fún lówó ìgbàtọ́lọ́wọ́ tún wọ́n nígbà tí ṣùgbọ́n bá wọn tako sọ́rọ̀ wọn ìgbà tí ó ti díjọ́ mélòó kan aṣọ tuntun lọkùnrin yẹn tó fi sọ́rùn wá sí jímọ̀ àṣọ fún yí owó tí wọ́n fún láti ìdúdó ti fi ra wọn ó tó kí ń gbọ́rọ̀ wá fẹ́ sọ fún wa nìyẹn ṣàìsàn ó wà máa bá wọn tako sí ẹ̀rọ àwọn àbá àti ń kìlọ̀ gbogbo nǹkan táàbà mọ́ sọ gbọ́dọ̀ wà sáábì àti gbọ́dọ̀ bá ṣe tẹ̀mù yìí a máa wájú a máa fìdí ẹ̀ múlẹ̀ kí a mọ́ bá àkọ́ ara wa ṣera wa nípa dídá ìjà sílẹ̀ tí ó padà di ìtẹ̀jẹ̀ sílẹ̀ tó jẹ́ pé ẹ̀sìn bá aláwá fẹ́ ṣe nǹkan ànírójú ṣe àníráyè ṣe torí tó yẹ káràn àníran mọ́ yóò wá ti ṣù àtàyànyàn nìkan ló sì àwọn àsìkò yẹn láwà nílùú wa ìyàwó mùsùlùmí níkà rẹ̀ àsìkò bẹ́yàn máa wá di ọ̀rọ̀ ni tí ó fi ìdí ètò jòdòdó múlẹ̀ tí ó sì bínú wọ́n ní wọ́n pẹ́ èlò torí tí àwọn ẹnu ni wọ́n máa gbogbo wọ́n ni wọ́n ẹ̀yìn ẹbí ń tọ̀ bí ìbéèrè méje mẹ́ta ìbéèrè bí méje yóò su, yóò lọ́dọ̀ ní kò ní wọ́n torí pé wọ́n máa ń mú ọ̀rọ̀ ọjọ́ ni tó ń nàfà tó sì hu ara na fàájù nà ilé wà á kábàámọ̀ kámọ̀dẹ̀rin àbámọ̀ lórí tá ti ṣe tí ò bá mú lórí tá ti ṣe tí ò ara tẹba wà lọ pé wọ́n ló pààrẹ̀ nínú sí kẹ ohun tó tí ìjáde látọ̀sẹ̀ méjì ní ìtara ohun òyà òun wúkọ́ pààyẹ̀ lẹ́jì tó ń kọ́ wọ́n sì lọ́wọ́ wọ́n pààyàn lọ́la tíyìn lọ ó náà a gbogbo ti ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ sí di general ní gbogbogbò ndị kí tẹ́sìn wá sọ náà ẹ̀ tún léèrè ẹni tí ó sọ ó fi díẹ̀ múlẹ̀ kí ẹgbẹ́ yóò kàn máa rú ní sọ̀rọ̀ béèrè lọ́wọ́ rẹ̀ kódà ká mọ́mọ́ lẹ́kí ló mọ̀ wọn ẹ̀rìn ìgbà ń dà وارنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين gbogbo àwa tí a já akẹ́kọ̀ọ́ yìí ọlọ́pù ṣàánú wa jẹ́ ká gbó àgbóyé mùjúbù tàbábù ti fi rí wọ́n áyà ìjọ́ràn ẹ̀yàn ìdí ọ̀rọ̀ múlẹ̀ ṣáájú ká tó máa gbé káàkiri àti inú mà àti gbogbo ẹ̀ ní òkú ọlọ́run ṣàánú wà púpọ̀ wá bá ní ọlé ikú wọ́n lánàá bí sọ báyìí níbo ló ti sọ ẹ̀lọ wà tẹ́tù máa sọ lágbọ́ lẹ́nu bàbá kan kó sọ báyìí tánàbí sọ báyìí kò tó òdí òdí ìwé tánàbí ti sọ̀rọ̀ ti pọ̀ ńlẹ̀ lọ́wọ́ bàbá nàbí bá dẹ̀ sọ ṣé ó ètò lálàáfíà ní àbí ìtàwọn èèyàn purọ́ ọmọ lọ sọ ni àfi bọ́lọ̀ bá fẹ́ àwọn gẹ́lẹ́wà tàà ń pè ní al-mutazalifun psychophant àwọn mutazalifun àwọn ní ọmọ sọ̀rọ̀ kí àwọn aláṣẹ bá fẹ́ràn wọn nítorí jẹ́bẹ̀ jẹ́ ńbẹ̀ ó wà nínú tí ó kó irọ́ ẹ̀sìn wa ó ti pẹ́ òkè lọ́rọ̀ sí àwọn kọ̀sọ́ àwọn òkùtàn tí wọ́n dé wọ́n dájú ó máa sọ̀tàn ńláńlá ìtàn tí wọ́n gbélẹ̀ rọ káwọn èèyàn lè wípé àrùn ah, sọ̀rọ̀sọ̀rọ̀ ni kọ̀sọ́ nínú tí máa fa àdí ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ìsìn wa nìyẹn

àwọ́ ò lè tẹ̀lé yín àti ìgbà yín lò síjọ́tẹ̀ bá rí wa tó bá àwọn èèyàn sọ bẹ́ẹ̀ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pọ̀ àwọn ẹni tó ń fa káàmà fúrọ́kún ẹ̀sìn nínú rẹ̀ náà ni gangan háwà kí lè ń fẹ́ kí ni wọ́n fẹ́ kò ti sọ̀rọ̀ lórí ìyún sẹ́yìn inú kútù àmì méjèèjì kọjá ọlọ́run ọba تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا وافقنا إلى الحق وإلى الطريق المستقيم اللهم اللهم ألف بين قلوبنا على الحق برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا قوموا للصلاة اللهم اكبر اللهم اكبر